dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba wípé o wà ní ayé ní ayọ̀ àti àlàáfíà àmọ́yé àwọn tí a jọ bẹ̀rẹ̀ 2023 ṣùgbọ́n tí wọn ò parí 2023 a ò fi yọ̀ wọ́n a fi dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba ni sáré lọ sínú comment yẹn kí o dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba nínú comment section yẹn kó o kọ wípé ọlọ́run ọba o ṣé àbí kò kọ thank you god torí wípé àìmọye àwọn top yorùbá movie actor tó jẹ́ pé wọ́n lówó tó ìpadà gbẹ̀mí wọn ní ọdún 2023 inú fídíò tẹ́fẹ́ máa wò yìí ẹ máa wo bí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn yorùbá movie actor tí a pàdánù ní ọdún 2020 tí wọ́n jáde láyé tí a kọ rip fún ọ ní ọdún 2023 ká tó wá tẹ̀síwájú ńkọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs of like yẹn ni pé kí ẹ bá mi like fídíò yìí kẹ́ lè lọ sínú comment section kẹ́ ẹ máa kọ rip fún àwọn top yorùbá movie actor tí a fẹ́ dárúkọ nínú fídíò yìí tẹ̀lé má gbàgbé láti click lórí subscribe sí Òdòdó TV nǹkan náà yorùbá movie actor àkọ́kọ́ tí a kọ́ máa dárúkọ nínú yorùbá movie industry tí ó dágbére fún ayé ní ọdún 2023 òun ni Murphy Afolabi. Abi Murphy Afolabi. ní May five ọdún 1974. seventy four tó di pé ní May fourteen ọdún 2023. twenty three ní ìròyìn kan tó gbọ́n mi lójú jáde síta lórí ayélujára wípé yorùbá movie actor yìí Murphy Afolabi ti jáde ní ayé wípé ó yọ̀ ṣubú nínú bathroom rẹ̀ ẹ bá bá lọ sínú comment section kí ẹ kọ RIP wípé kí ọlọ́run ọba kí ó bá tẹ Murphy Afolabi sí afẹ́rẹ́ oore kẹ̀dẹ̀ bá sọ pé kí ọlọ́run ọba kó bá di àwọn ọmọ tí Murphy Afolabi àti àwọn ìdílé tí ó ní sí orílẹ̀ ayé pé kọ́lọ́run bá kó bá di àwọn ìdílé yìí mú ẹ ká tún wá tẹ̀síwájú pẹ̀lú ẹnìkejì tí a máa dárúkọ nínú fídíò yìí Òjó Arówóṣafẹ́ òun ni ó jáde ní ayé ní March seven ọdún twenty twenty three ikú Òjó Arówóṣafẹ́ náà tún dùn gbogbo àwa olólùfẹ́ Yorùbá movie industry tẹ́ pé ó nìkan tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ń kọ RIP ní Yorùbá movie industry ẹnìkẹta tí a tún máa dárúkọ òun ni Fẹ́mi Ògúnròǹbí Papa Ajasco òun ni a tún máa dárúkọ nínú fídíò yìí ká tó wá máa dípẹ́ máa tẹ̀síwájú ẹ ká lọ sínú comment section láti gbé kẹ́ẹ̀kọ́ RIP fún àwọn tí a tún dárúkọ tí a ti dárúkọ yìí kẹ̀dẹ̀ má gbàgbé láti fún fídíò ní thumbs of like ẹnikẹ́ni tí a tún máa dárúkọ òun ni Muslim Ajikanle Muslim Ajikanle òun jẹ́ ẹni tí òun náà jẹ́ àwọn top Yorùbá movie actor ní inú Yorùbá movie industry ṣùgbọ́n ọjọ́ burúkú èṣù gbomi mu ni seventh July ọdún twenty twenty three jẹ́ nígbà tí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ ti ń kọ RIP sí orí social media ká tó wá tẹ̀síwájú pẹ̀lú ẹni tá a tún máa dárúkọ tí ń ṣe ẹnì kẹrin nínú yorùbá movie actor tí a pàdánù ní ọdún 2023 ìyábọ̀ òkò jẹ́ ẹni yorùbá movie actress pé àwọn náà kó pátákótákún nínú àwọn eré yorùbá tẹ̀síwáwò láti ọdún 1990 sí òkè tó di pé ìyá ìjáde ní ayé ní june 29 ní ọdún 2023 kí ni ká ṣe báyìí ẹ lọ sínú comment section láti kọ rip fún ọ wípé kí ẹ gbàdúrà wípé kí ọlọ́run ọba kí ó bá tẹ̀ wọ́n movie actor tí wọ́n dágbé fún ayé ní ọdún 2023 òun láti rí Sunday Akànbí Akínọlá bàbá yìí náà jáde ní ayé ní ọdún 2023 yìí ká tó wá tẹ̀síwájú ńkọ́ mo fẹ́ kó fi wákàtí òwòye kó fi dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba wípé ó jẹ́ kó wà ní ayé ní ayọ̀ àti àlàáfíà tó jẹ́ kó ti rò pé wọ́n kọ RIP sínú best picture ẹ tí wọ́n kọ rip síbẹ̀ wá lọ sínú comment section ẹ kó o dúpẹ́ lọ́wọ́ lọ́rọ̀ ọba kọ́kọ́ wípé thank you God a wá fi yọ àwọn tó kù a ò fi yọ wọ́n ṣùgbọ́n a fi ń gbògo ọlọ́run ọba a fi ń gbé ògo ọlọ́run ọba ga ni ẹ wá lọ sínú comment section láti kọ rip fún àwọn tí ó dágbére fún ayé nu àwọn top yorùbá movie àtọ̀gbà ní ọdún 2023 tó bá tún bá di ìgbà kan náà a máa mú nǹkan mìíràn sórí òdòdó tv ẹ má gbàgbé wípé mo ní kẹ́ bá mi fún fídíò ní thumbs of like kẹ́dẹ̀ lọ sínú comment section láti kọ rip tó bá tún di ìgbà kan náà a máa mú nǹkan mìíràn sọ bye for now.